من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن آمين. رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقودة من لساني يفقه قولي ست الله مزبرنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد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 iri etu iblis ebe ọ ya ka ihe omori ka ọsọ n'ibiri setes ọmi lọmọ ni onoziri nu omiri hiyọ ni ọmọ ha ya tẹ ọ ni nọ na zẹtẹ dịka ọba nwụ ni erepọ nọkọ omori ọmọ ya ọ nọ na zẹtẹ n'omori ka ọnụ amịnye na ekebere paa amasịghị taa anụ m eyi ihu n'i ọkachịta m dị iko n'ihu igwe n'ihe n'ime na-asị m kpọrọ ọmị dọmala ka ehe kori debe nye inyuriele m ihe kee na-eke sọpa edenye aheke ịnụ sọpa nọ anyị edenye ndị aka ume nta ene heke n'anya edenye ndị na-ekaka yi mmelu ene pụrụ nwa jeni ineti india ee mmelu efere ehu ubeda e jeyọm webeda ka ya kesha webeda nisaka orí ibi traffic light òhúrẹ́ ìdí ẹ̀yẹta ìmẹ̀lú ẹ̀nà pẹ̀lẹ́gbé àwọn na ewu e green òhúrẹ́ mẹ̀lú ẹ̀ pẹ̀lẹ́hu ewu na náà pẹ̀lẹ́hu bẹ̀bẹ̀ dẹ́n ẹkùnrin yìí green ọ̀sán nìyẹn ẹkùnrin kí erí green lórí ewu kẹwàá pẹ̀lẹ́hu òmùrí na náà pẹ̀lẹ́hu abẹ́dẹ̀dẹ̀ ẹ̀wọ̀n islam tó onwe dẹ́bẹ̀ yí déèka ọ̀dà ayẹrẹ yẹrẹ na ẹ̀nà àhẹ̀kẹ́ iná ọ̀dà na-ebenye sọ ẹ̀nà usu amadẹ́ ayẹ hẹ̀kẹ́ wa ihe yìí ebeni de kaljannu e a heken ana me ko muri o ka kai a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك atewal unahhadunhi balkenụ ya na ikaka bụdunaakiarụụ beghi iụo were kedewen kaka ọn wa ayaa nekwu yidenaekwu anakwa kwetehuta atịmliku uyaluali kti

kọ́nù subhanaka bí malaiku ní bẹ́ẹ̀ kọ́ nínú ilé ìwò mórí anta wà ní juna min dùnì hìn ìwò mórí ẹ̀wọ́ fẹ́ kéré máa yìí náà ẹ̀wọ́ mọ́ náà gùn báyìí náà ẹ̀ẹ́dẹ̀ náà bẹ́ẹ̀ kẹ́nu yà bọ̀dún náà jìnnà àkìtàrù hùn bí hìm mọ̀mìnú aljanna bẹ ne ni hẹ kẹ́ẹ̀nà yìí lẹ́hẹ náà ọ̀rọ̀ rẹ̀ ní bàmá dọ́ lẹ́sẹ̀ bẹ̀ aljanna aljanna dọ́ yìí wọ́n wọ́n mórí rà kéka yìí nìkan yìí ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين أمريكاي أن كما تتجونني أولي جانبي آدم أن لا تعبدوا الشيطان كسوه كتونيني إنه لكم عدو مبين كتونا أني جانا من هريتي تنجدوا بيونيني وأن يبدوني هذا صراط مستقيم duwele kawa shahe kejeyo no muri on nyara gene gene ni ko sono ni no muri ya ka hasan kai wa yawma yashuruhum jami'an ya ma'shar وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم أليم ويوم يحشرهم جميعا أمريكا دفع من رأسك وبايك وتبيتي ọmọ àṣẹ ha ẹ̀kọ́ ẹ̀tẹ́hùn ní kùtà yá máa ṣára aljannu náà ní ọmọ rí híọ aljannu nìní kọdístak thartum min al-ins wẹ́rẹ́ ìgbà lọ́rọ̀ ọrùn náà ẹ̀wọ̀n aljannu àdúgbò nìní iná rà níjẹ́ níbi ádámà ẹ̀yà tuturutu ẹ̀tùtẹ̀ tàwọ̀tàwọ̀ wọ̀kọ́lá àwòlìyà òhun min al-ins bí ẹ̀nàmá jẹ́ aljannu dee ka aljanu esi mọọ ọnọgụ mbeli ni dee ya aheke wan eyọna daaba nini anami kafi tiri so hama ma e, dee ya ka ya omori ka ye rọba na ewo omori ya istamta abaaduna biba istamta abaaduna biba eyira aljanu ma ma nyana hyɛn mu bama shengu bama nyane shengu mengu diru hive hunu mengu hewa shengu mengu ena ni shengu mengu abana ne kaka ejei orio iheke evo iha ashiri oime ahame tibi tibi oime ena jenu elu ɛbɛnyɛ e e ne ne ɛyɛ kɛnran gyenuelu ɛbɛnyɛ ne ne ɛyɛ kɛnran gyenuelu slɔtɔ tó wuli yi. adi ɛnu ne yɛ kɛ ɛ man no na ino idori ino ima abu diyo no mori ko n'osi atani didi didi ayi mɛ tesɔfɔ ayi mɛ tɛfɔ ayi ha. ọyị sie nwụ mmenwe na aljanu sie nwụ mmenwe ọ bụ ọyị kọda ịwa ama aljanu kọda ịwa ka ma na masọ na nne dị eme dasa asa aljanu ịsa aljanu dị yi onye nwụ anyị ka mee dị eme alladhi fi suduri nas min aljinnati wan nas omori ọka anyị na aljanu ene nire nwa za anyị ka ma na mere aba na ba kpọfiri kene ka ya wera ndemu emire nwa ama ọla na nyiko onye onye umire nwa ebo ya ebo ma ya kwa la eyo. do ma la eyo do ku otu en kama anene ama ndemu wehere do nire na nwa oyibe nire nwa ina budiri anaji ndi gaba nene onugu onube agukeji se hina jennu osiveni kai okao kamane me inu kawo ini shiriku ini ini evaiha ini sovaime Ohi na digaime o hina tetara osona bi istimta oni aljannu me rere azanene kokoda ewa kamudini ni deme an isal jennu si wukerekere ino donoka ovaimo kawuko muri hina lọ́tún tó wí. sẹ́bà mi ọ̀ṣẹ̀wọ̀n mẹ́wọ̀n ọ̀nàzà ṣàlìjẹ̀nu mẹ́wọ̀n ọ̀bọ̀ ìbúwọ̀ àbọ̀ anájẹ̀nu gbàgbà n'ọ̀bọ̀ tọ́sí kàhánú ti dé lẹ́yìn mẹ́ dàlìjẹ̀nu dẹ́ ẹ̀mọ̀ sóbòrì kẹ́yì ìsọ̀ màhánú lójijọ́ náà tóra ọ̀ọ̀ọ̀bì mẹ́ àlìjẹ̀nu àdáyé jìkìtà ní àdáṣà ọmọkọ̀rọ̀ tọ́sù ka ìwọ pẹ̀lẹ́ ẹ̀mẹ́ dàgbẹ̀mú dè ké sí ìwọ pọnà ọmọ nù tọ́sù ka ànyé dùbè anájẹ̀dùn àṣẹ wá nọ nàánì ọlùbẹ ẹnubẹ wèrè ìdẹ̀gbẹ̀mí lóòjè wèrè ìdọ̀gbẹ̀sá àgùnkà dẹ̀mú ìṣẹ tẹ̀ tẹ̀ àmà àdẹ̀mú

aljanna nye enyo si minita ebe ayo minita he ọsọ ọzọ ọzọ jose no no naanị dẹwà náà kàkà yẹ wẹ sikawa yẹ sọ àmà e, e ìkàmù aljanna e bi mi kàmù rẹ yẹ kọ ọbẹ ìsanamọ ọdọdọ ọba káà àmà kàkà ìsanamọ yẹ rẹ kàljanna ọyẹ kàljanna ìsanamọ kàà kò láyà lẹnu ọmọ nfi sàmáwá àti wàlá àfẹ́lẹ̀gọ́ ẹ̀bà ìlọ́lọ́. ẹ̀wọ́n tí o mọ̀ ní káyíwá kẹ́yìn tàbú dédé yìí sẹ́mọ̀ rétèj ẹ̀yẹ máa yẹ sẹ́nà fẹ́ ẹ̀rọ mú ní ọ̀nìyàrá gẹ́gẹ́ni mú ní ọ̀nìyàrá tsọ̀tsọ̀tsọ̀ sílẹ̀tì òtún wọlé yìí. máa yẹ rárá máa bẹ yà yìí tilẹ̀ ọ̀nà ọ̀rẹ́dẹ̀ sílẹ̀tì òtún wọlé yìí. ọ̀sán mọ̀ náà ni obi ke e e ashinube ire amara me de hitu awo ana de no sevayo ozeme me inika biaga onre na ma sobo onobu hide oni abanye hu no wo aljannun ke asimi eni kono me bayo wa kemi ahono dire dire dal jannu shomo koro ere na mi sihire dire dire that the mission mukoro esenene na obuhine anaba na anyi who no war, wo ajindiga bebe na ni o Who no ba jennon anyi ko pe ba yo no ba pe ba yo al jannati yo ọ̀rọ̀ sí fọ́mùlà náà ọ̀ṣẹ́ àwọn ọmọ ọmọ ẹ̀hàn ní fọ́mùlà èyàn gúgbé náà ní fọ́mùlà àjẹ̀nú àìsàn mẹ́tọ́ rẹ̀ so ẹ̀ àárọ̀ kan náà bàmọ́ ọ̀rọ̀ náà bàmọ́ ọ̀rọ̀ náà ìṣe àtọ̀ mẹ́ ọ̀rọ̀ náà dọ̀ mẹ́ẹ̀ bákan ní jùṣọ́ ọ̀dọ́ náà ẹ̀ nù àjẹmọ àkònyẹ ọmọ kẹrẹ ọdọ orí wí steering now owó oh, wa ní accident ẹwọ náà dry àjẹmọ ọdún náà kẹyì ara ọdọ ó máa dry àpẹẹrẹ ayẹyẹ kọ ní onye accident wẹ́n mẹ̀hẹ́ wọ́n dúdú nàbọ̀ náà òmùrí ọ̀kẹ́kọ̀ọ́ sọ̀gbọ̀ àmẹ́kọ̀ọ́ ẹ̀ sọ̀gbọ̀ ẹ̀yìn something fún mi. slọtọ tó mo nínú ni ẹsẹ nana nàn ẹnna bi ọyí hyẹ wọn mẹ wọn amaba ahyẹ wọn maljanun ọyí de na ẹyẹrẹ dọ ọhún ní maljanun onubunom ẹnọbẹnẹ ababa akáyé wọn mo ní nekú ìkìyàmà káyé ẹ rọba nastam ta aba abona bẹba. وبلغنا أجلنا الذي

خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم أليم مريا هاي هو قال النار مثواكم أمري باكا يوانا في كيامة تافا أترجنوني كاي وكا النار مثواكم إلي جهنم بهاي أكاونين أنا بهاي أكاونين khalidina fiha dɔmɔdi kala kala b'a ye na ni tinɛti bɛ yen illa masha allah ɛwɛ ɛwɔ mu n'o mori y'o si na wɔ mu n'o mori y'o si ina nana na na dɔmɔ yɛ ne b'a sɔn tɔ hɛ bɛ ni ka ye iso mori y'a ka na ɛnɛ bɛ ni ɛnɛ yɛ ŋɔra ina alu tawhid ina nana ni tawhid o k'o mori e ni shiriku.

ọ̀dọ́ méjì tó yí ìdílagẹ́rẹ́ ọmọrí yìí ah, ọmọrí náà kúgbò ìrá yẹ́ẹ̀kùsìkẹ́ yà ọgbà yẹ́ẹ̀kùsìkẹ́ òdébè yìí lóòsì túkà ní mọ́ní ìhìnà nílẹ̀ dá àhá ìfọ̀n náà ọmọrí náà àhá ìfọ̀n náà náà àhá ìfọ̀n náà abákàkà rabbana àtinà fi dúnìà hasanatan wọ́fẹ̀ àkírati hasanatan wọ́kínà àdàbà àmì àmì àmì ababa ahora ene kuomori fa turusu iri e, e, ene ene kuwo kiri na gere omori ene eri shiriku iri na nwa vene omori omori aka ina yana nika illa ma sha Allah eh na ngumo no omori yosi enwa vene ni ene kuomori ana ngone ri jahannama anyi roera ariwatu do omori ba kuwa hongera dɔnna yɛ maa k'a kɛ maasha allah illa maasha allah ɔno na ɛɛ yɛ nene sutu esu shiriku kafiri nene o mɔri na na ka ni pi kafiri nene ka ye inna ladina kafaru wa maatu wa hum kufaru ulaika alayhim lanatullah wal malaikati والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون أمري أكاين الذين كفروا أولي هناك أهل كافريك وماتوا وهم كفار ده كيزو كافريك يرسلتون إذو شركوا أهل كافريك أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها أمري كريم ولنا أزري نوزا عليه أزري نو أمري بنيتوا أزري نو ملائكة توا أزري نوزا نبا إما زايدا سنة إما زايدا أقول في كابيني دي بسير من يوم نكوي كيانا إيه إيه توا توا كاي توا سكاي نبا إيه نبا نبا خالدين فيها Eh, ọmọdé kẹkẹ bá ayé náà sinà tó dé láyé kọ fọfọ àni mọlá bá ẹ̀rẹ́ bá hẹ́rọ yà ayé wa wọ́n láhùn mi ń dọ̀rọ̀ ẹ̀dùn mọ́ náà bá rẹ̀ sì jẹ́ ìdúrà ká àrẹ jẹ́ ẹ̀wà dà inú yẹ yà yà tìrẹ̀ tìbí mo rí ọ̀há ẹ̀kọ́ náà ọmọ bi ilà máa ṣá allah mẹ́sìkà mi horo ń sọ́tò hood iliri maa yɛ ɔnono saa anaa yɛ lɔ ɔba asosɔ mu kuro didi maa no ɛyɛ ɔbɔ mi yɛn ɔyɛ wɔn ɔbi yɛ ɔbi yɛ bi ara kanyi nɛ ɛnira yɛ ɛnna maa hyɛ ala aboka izɔn no taaba ne hinɛ gyɛnna tɛɛze ne hinira ɔbɛ ɔba mɛ ne lɔ ina rabaka hakimun amin pɛtɛkɛ ɔmɔ yɛ ɔnab muhammad sallallahu alaihi wa sallam hakim. ireyehi ọmọ yẹ ọmọmọ ẹ̀dá ẹ̀dá ọ̀fẹ́rẹ̀ ẹ̀yẹ̀zẹ̀ alihim ọmọ yẹ rà bísà sọ́pìtì àmì ọ̀bì ọ̀ṣẹ́ mẹ́wọ́ oníkẹ́bìrì ní ọ̀rẹ́ òhò ẹ̀nẹ́ náà hẹ́kórí ẹ̀nẹ́ rà jẹ́ nóṣẹ́ mẹ́wọ́ onóòmórí àkàẹ́fẹ́ náà nígbà náà fìkà orí ọ̀hẹ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ kí sọ́sọ́ mọ́mọ́ àbíkú ọmọ ẹ̀rẹ̀nyẹ́ náà kò hẹ̀kẹ́ vàhùrò mórí náà hẹ̀kọ́ ní orí ọ̀nà nyáwẹ́ kẹ̀mẹ̀ àbọ̀rẹ̀ nyẹ́ náà àpamẹ́ pìtì onífìtì nínú nìtì ẹ̀nà ha hàn náà ẹ̀nà àlù tọ̀hídì ẹ̀nà náà sì ẹnẹ̀mẹ̀ nana jẹ́ ẹ̀tọ́ sọ àyíká nẹ́bí ibrahim alayhi jẹ́ kò mórí wọn ká yóò tó mórí kọ sáàsá nẹ́bí ibrahim náà hẹ̀ká nẹ́bí ibrahim ó tó mórí sí ní ẹ̀hẹ̀ ó lè yí ní èké lọ́tí ó tó mórí mi àkítọ̀ yìí nẹ́bí ibrahim ọlọ ọmọ nẹ́bí ó mọ̀ yìí ìjà káàyè ní pọ̀ anibi yóò sùn inú rẹ̀ ọlọ́kà lánàbí yusuf àkàkà yìí inni taraktu millata kaumin la yu'minuna billahi wa hum bil akhirati hum kafirun ama ebi shoni mahoni anyi ba ṣe ni bàbá rẹ̀ wíwò yé ẹ̀tẹ̀ ó mọ̀ rí ọkà yìí wàdákàlà máa hù sígínà fàtàyàrù kọ́là àdúhùnmá ìní ara ní àṣírò ọmọràn وقال الآخر إني أراني أعمل فوق رأسي أعمل فوق رأسي خبزا يقول الطير منه نبينا بتاويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نباتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون أمر يا إيمان ودخل معه السجن فتيان omorika anyị uju ọmụghela anasa asa na ebi yusuf nwụ n'enwa amacha na ebi yusuf tinenwa fọta ya kọla aduhuma dọlị nyara nini daka ya mebi yusuf ka inni arani asiru hamran ma rụra ka yi ma kameche dọ́nà yẹ̀ nígbà tẹ̀sílì hìrìtì ọ̀nàdì dẹ́kì ìpè àmùsọ̀ ìkòkọ́tì ìnàbì ìnà amáhẹ́rà bínà grape ọwọ náà grape abosom ọ̀nà ọ̀nà kọ́nà kama wọ́kọ́lá l'áàkàr inni àrámi àmìlò fọ́kọ̀rọ̀ sí kúbúzọ́ntà kúlù tọ́yìnrù mínú lọ́sàkà ọ̀nà ọ̀rọ̀ kàyè ọmọ sí brett tí rẹ̀ so bọ́mọ yẹn ní jẹ́ àmì ẹ̀há yẹn ẹ̀fẹ̀ dẹ́ka dẹ́kì ùjì ọ̀nà brett yìí nàm ọ̀rọ̀ kọ́nà sí tí rẹ̀ so tàkúlù tọ́yìnrù mínú ní inú ní ààrẹ ẹ̀gbọ́n ní brett ọ̀nà náà ana yi miji tun yau sana نبينا بتاويل إنا نراك من المحسنين نبينا بتاويل ده هكا يا نبي يوسف كي تومي رنان رنان تومي نزوي إنا نراك من المحسنين كي يركني إني نبلي تريوي إني بلي تريوي إني بلي تريوي أنا نبلي تريوي

káfíìrì kẹ́nẹ́ rèé ó ya otu kára ní páàkì na kú múrí ẹ̀nà yìí náà anáyẹ kò múrí òkú òtò dára òmúrí ọ̀rẹ́ ẹ̀họ́là ìrè ó tọ̀ lóòsì náà yóò múrí slọ́tì ò tó múrí nìyẹn anabi yusuf ọ̀jẹ̀ tí zàkẹ́ nẹ akidọ́ ìjọba ní wọ́n ẹ̀jọ́ ka ka ah ibi albarka ori chikwen na ne yusuf do je ti do kenen do yi ne wan anyo ne wan ni do di sho di sho do no ko di sho ko e ma kwa ro ke na anyo so me de ne no kwa ro do me o je ti do kenen anyo no ya ri e ni so me da pe pe a no ma anyo kata ka vaya ni mi de ye ya ma ni me mi de yorùbá tó nínú wa kẹ mẹwọn ẹni kéèrè ẹjọ kàkà ẹni bìrọ yìí lọ́wọ́ fọmọ mi ẹ wà wẹ ẹnìrọ wọn bìbí yẹ bó ni tù ẹ e wẹ dáyé ní nírí bi tù ẹ ìnana rákà nínà mùsùlùmí yẹ ẹni kìíní ní bìrọ yìí lọ́wọ́ yà anabi ibrọ ah, anabi yusuf alayhi salatu wa salam dáa káyọ̀ wọn ni káyọ̀ kọ́ lálẹ́ yà tí kùmà tà àmọ́ ntúrzà

onye ya hekere yàrá ni dọyị ọsara na ana asọrọ ka ya ababa ke na ọ a soso ihe ịwa jozu wee gye na ha jozu ọyị rọwọ aka bama na ẹfẹsẹrẹ ìdí ọmọ bá bá hàn ẹ wọ ni yóò mórí yìí mú yusuf ka wà nìkan láyà tí ìlànà bàtúkùmá bítàwé kọ́bùlà ayé àti ẹ̀kọ́ ọ̀nà yìí sọ̀rọ̀ káyọ̀ nípa yìí dáa bá yẹ kí àṣẹ sáwáyé ònìní ìsọ̀rọ̀ náà wà àṣẹ ìbá ònìní hóòdà ń dá ònìní hóòdà ní ìhà ònìní ana asisa da ba wani ne ohoda ya wadda wani sari hu nugo hina ana kun hina hu na ni jara ana kun hina wa ọ̀nà bá ká ọ̀nà ìrí mi sọ́ọ̀rì ọ̀nà ọ̀dẹ̀ dáa bá hù mí èyí lè tù mí. dàníbi yóò sọ Esi ọrịa mama asị ebe a iwu abọdọ ka anyị ọ ka anọ mere. Ebe si ọnụ. Ikoko kika ma anọ ọnụ. Iniri mi muujiza iniri mi risi ya mebi Isa alayhi salatu wassalam. Dọ́sọ̀ ya mebi Yusuf. ka wa yẹ̀ Anabi Yusuf ọ̀ jọ lele túmùrẹ̀ ní wa bọ́ọ̀zà kú bọ́ọ̀zà kú dà.

ọ̀sán ni mí ní ilmùn gáyì onóòmùrí ìfì ànẹ́bì mi ní yòtò ní èyí ní ànẹ́bì bá sọ́rọ̀ ọ̀yà máa tẹ̀ onóòmùrí ìfì ànẹ́bì ní èyí èyí láti ohun tó mú rí yìí dáadé bí yóò ìjọ ọ̀wọ́ wá sí rí mẹ́ ka áá ìrìn àmọ́kàjẹ́ ọmọ ẹ̀ka àwọ̀ mẹ́rin bá a ká ẹ̀wọ̀n ní kazaalí kùmọ́ mímọ́ àfọlọ́mọ́ ní rọ̀bì ọmọ ọmọ nìka yóò ní dọ́rọ̀ ya yà na ibi sọ́dọ̀ òmòrí ìzọ ní ìyọ́n na àṣírí náà kọ́ náà yẹ òmòrí ọ̀nyẹ́ ọ̀yọ́ náà bọ́ sí ẹ̀ mímọ́ alámàlẹ́ ìrọ̀bí ni ọ ibi túmọ̀ rẹ̀ mẹ́wàá lóṣèlú yìí mọ̀ ọgọ́ ń dàmú wá إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون نبي يوسف أكاي ونكاي أما ما وفت ملة قوم ahekira gonyara ahekane korele itakai la yu'minuna billahi enne do yomoni wa hum bil akhirati hum kafirun de kala nire ɛnɛ dɔ ka ayisa yiri jaa nna maa ayisa yiri jɛn maa nara ha kɛn nɛkitɛ wa wɔtabatu milata abayi ibirahima wa isaaka wa yakob dɔ ɔnɔ ɔba saasa milata abayi ahɛka oge wa nawa aka aka anke na ka ka sa ba na e ana wa ka ka e anu wa popo ne sa ya na fa ize ile ni bi ka nan na ka ababa ono odere ono mo ri ti na ono obti e to dịrị. na na aka na mo na ne bi e de ba nto wa ma ibrahima ibrahim wa ويعقوب أفنبي يعقوب ما كان لنا أن نشرك بالله من شيء أبرا إيه سورة السام كيكون السين سنيزا ويكوكوين أنا دينا سشاك نيوك مريه دينا سيبي شركو كو مرينا دينا سيبي سوا سيبي سوا كو مرينا ذلك من فضل الله علينا وعلى الناس أنا نانا أنا مبنيو نو مريه جتني

ɔno nyɛ dɔɔro dɔɔ dɔwɔ ndo yɛ pɛtɛ dɔɔ mi alkaa dɔɔ mɔ itama yɛ omori ala bi zikiri la tatuma inu kolo riba itama yɛ omori ayɛ se nɛtɛ nɔ daa yɛ dɔɔ mɔno nɛtɛ mɛlɛ riba oyi omori yi riba oyi si tawhid jɛ yɛ omori yi ɛwɔri iman ɛwɔri tawhid. ọkọ̀nà zálìkà min fadlì láàáhí aláìná ọmọ ọba náà ilé wọ́n rọ òmòrí inú bá òmòrí ni tó so wàhálà náà àtútù òmòrí sí dọ́ọ̀nì ni na òmòrí kà báyọ̀ ní hẹ̀kẹ̀ mi nyára ni ni sí òmòrí kọ̀ọ̀kọ́ dábẹ́ yìí kéne yìí báyìí ní òmòrí kọ́ jẹrẹ yẹ kó òmòrí àwọn kò mú yóò rò sisi shiriku bila hekaime walakin akthar an-nas la yashkurun ama wa wa ne ya la yashkuruna eva eneva yara ku muri abo to re se won ri tawhid ori iman na na de do de se ko ya sahiba isijin anabi yusuf dahi ije ibono na anoyi ne wan ma hiya wonni anne ngweba ya sahiba isijin anazuru kinire kuinawa ma hiyo na nne waiva arbabun ah, mutafarriquna khayr am Allahu al-wahid al-qahhar kami ni dere o mori ire ni ori ire ire ni ono aheke ni mi dama ya ni ba shoye tanka ori ba na re sitine waiwa ene ya aheke ori ba na kunyine waiwa e ko ya ya na aheke mama mi kuo hɛ ɛdiya nɛwa dɛ na kɛkɛ ɔmɔ mɛ kanabi yusuf kaka a ariba wọn tɛ fari na hayi ɛ ɔmɔri yire yire yi ɔmɔri yɛ onye ɛ ɔnɔ nyɔ ìzan ami lahol wahid ɔha awɔ ɔmɔri konyɛrɛ genegene anabi konyɛrɛ do tse do tsa bɛsa fabi ɛrɛ do tse tɛrɛ yɛrɛ yɛ mata

láti ohun tó mọ̀ rí wà á bá òkú àtàbádà ònìní anáhẹ́kẹ̀ wá fẹ́ tẹ́ ònìní dẹ́ni rẹ̀ yìí ọ́ ẹ̀rẹ̀ hànán dẹ́ wá ẹ̀rẹ̀ hànán ẹ̀hún náà bàrà wá dúkọ̀ ó mọ̀ rí yìí ọ̀dẹ̀ nínú tọ́ǹfìkà ọ̀nà má bẹ́ ọ̀dẹ̀ ẹ̀hún náà rẹ̀ bẹ́ẹ̀ kú yìí ẹ̀hún wọ́n tó inire hana baba ihuwe no se wa niduko ni bo mori ma anzala allah biha min sultan eji be nu enyenye na hunu bo mori be kai o mori o kaka wa mahana menene inil hukmu illa lillah abakare piti o mori be oro ọkàrẹ ọlọ́wọ́ ní ẹgbẹ̀ omori hàn mẹ́rẹ̀ ọkàrẹ ọmọ ọ̀sán tó tó mọ̀rí

yàwó kana kúrò ẹ̀fọ́ kẹtọ́ ọ̀hún wa oge ìkòlù ní sùgbọ́n ẹnu kékeré ọmọ dọ̀nà ìnìlẹ̀ hókùn ìlàlẹ̀ta ọ̀dà ọ̀mọ̀rí ònìyàn kìnnìkì náà bì amara allah taabudu illa iya omori ono ono ba kwada nika ye asanye soso ni heke ewo no omori ono nyara chochocho ono omori gene ono omori ono nyara gene gene ذلك الدين القيم أمري أقصنا الله كما جاته أقصنا الله كبور ولا هول ظن ولا هول ذاك ولا جسس نسيبه ذاك ولا هول ذاك أمري ذلك الدين القيم أما الله كبور أصوم سبب أصوم شريك أصوم كاو أدو مريسي مفارا أدو نعم أدو مريسي نعم كنا كوري ذلك الدين القيم لا تنتم لي وهو يريك أني تكندني الشهيد المرحوم سيد كتب رحمة الله عليه أني تكندني أنا هي معالم في الطريق anaghị maestro enyi enyikwu moriri amanyi a on mashaye dokiwe no nazate wa bare rebel sahi rebel ni ni ibra wa bare mesido wa bare mesido ina kokin slatin tó múrí ebebe ibiri yẹ pọ̀rọ̀ wọn sísọ ẹ̀ṣọ́ náà yẹ nánà and uwu ọ̀nà ìjọbi egypt wà bá na hàn gẹ́sà ìkótó bi máa àbí máa ṣètò bọ̀nà máa lè fẹ̀tẹ̀rì owó bẹ̀rẹ̀ wà bá na hàn gẹ́sà bẹ́ẹ̀ wọ̀ ní tán and wàá kàn ní inú mẹ̀tẹ̀rẹ̀ náà brothers ẹ bẹ si wọn ndé sinmi tali yẹ wọn mana ẹ kó ha dẹ wọ́n lè yíwá kẹ́nà ọ̀rọ̀ àti jòhóza nìyẹn náà yà bàbí akókó fíìlì nà ọ̀rọ̀. láti ọ̀tọ́ mọ̀ nínú ni àti sọ́dọ̀ bá ká gbó ọmọ ọ̀hún ẹ̀dẹ̀ bá ń bá ń gbẹ̀tẹ̀ ayọ̀ náà ọ̀mì tafsir rẹ̀ ni ayọ̀ náà

amara lafa bodo ila iya omori ono akwada nka sanyi si he kwasa e bo nyara gene gene zalika dinul qayyim ama jena ko no wara ha huru no non era ke ko ere sana muri na baba yayi basla tun to muri ni kutinyo menene kutinyo menene sallallahu alaihi wasallam amara la tabudu إلا إياه ذلك الدين القيم أحكنا جوابنا ولكن أكثر الناس لا يشكر لا يعلمون أمرنا من نبايا رسول nobody may من there so majority هذا all all هذا majority لا يعلمون أن يعني نايه أن يعني نايه جاهل يلي يعني إن لا لا يعلمون edu ara masubiri kawesi yewa de ere kaye so wana kwa hada salatu to mo ni ni tinya salatu na men sallallahu alaihi wasallam eh anabi yuzu wa batuma me ya ni ndo abu ola eh ama na na na na

afana kamọ oyiwe ami enyi jew sọ ọdún sasari de kape wani de kaayọ ka ẹsesa tinisa yóò hin ọyẹrẹ de ẹwọ ni ama mi bẹrẹ dandan ni dọfin rọ ama kamọ isi ndu ẹmu dọna ọdọn ìyẹn mi bẹrẹ dọwọ náà yóò dáná tó ọdọkọ pàtó. ọmọ màá lè kẹ̀kẹ́ ní iṣu ìwọ náà lọ́sọ̀rọ̀ tẹ̀tẹ̀ dáná ní bẹ́ẹ̀ dáná ọ̀rẹ́ kẹ́ ìyìnà kẹ́ ìyìnà iṣu ìwọ lọ́sọ̀rọ̀ tẹ̀tẹ̀ náà fún ìwọ kọ́ àṣẹ ti pọ̀tọ̀. lóyún náà kàkọ́ nìyí náà ẹ̀wọ́n náà ní sáré rẹ̀ rí náà lọ́bì ẹ̀ha ọ̀nyà náà kàyè lóyún náà rà ẹ̀ka yìí ọ̀nà sísá tó ní sáà àmà ìyàwó ẹ̀ha wọ̀ dọ́kà pẹ̀lú ẹ̀wọ̀n nìyí náà wọ̀ sílẹ̀tì tó mọ̀ níbi ìjẹ́ wọn náà rọra dá kàyà níbi yusuf dáná bí yusuf àkáyè wá kàyè ẹ̀wọ́n náà rọra kàyè wà kámi wà kámi tèè yọ̀ wà kámi tèè ó bá àwọ̀rẹ́ máa ń kọ́ra àpò rẹ̀ náà kámi tèè yìí náà

قضي الأمر الذي فيه تستفتيان أني إشرك مدى بنا هي إي ليه كوي هي كساسا ظهر أمري بنا جاء بنا جاء بنا هي إصابة شرك إني شرك ويا نكاي ọ̀rọ̀ sí láyà gẹ̀rún ẹka ma káwọn kèmìrì omori ẹ̀mà sí òun oríwẹ̀ ọ̀sísì omori ẹ̀mà orí èsì ọ̀hánmẹ́nẹ́ rábẹ̀tì ládàwí àkáyé فليتك تالو والأنام مريرة وليتك ترضى والأنام قداب فليت الذي بيني وبينك آمر وبيني وبين الأعلمين خراب إذا صح منك الأد فالكل هين وكل الذي فوق التراب تراب فليتك تالو أمري أيوه هنيمي والأنام مريرة إيه أخني نيري هنيري وليتك ترضى والأنام قداب أمري آه yìí ni létú wọ́n là náà mọ̀gbẹ̀dá ẹ̀ abámá hẹ́kẹ́ ní kọ́ yìí ní ẹ̀kọ́ yìí ẹ̀ wọ́lá ìsàlẹ̀ lè bẹ́yìn wọ̀ bẹ́yìn náà ka àmìrò ọmọdé ọmọ àmàbọ̀ anáyìn náà kẹ́lẹ́ mìíràn wò lọ́la wọ̀ bẹ́yìn wọ̀ bẹ́yìn náà alàmì náà fara anáàkọ́ ní iná kẹ́lẹ́ mìíràn náà hẹ́ ó kọ́ ní ìjẹ̀bùrù òjẹ̀bùrù ìdá sọ́fà mi kẹ́lẹ́ ó dọ́ fẹ́lẹ́kúndọ̀ hajjẹ́rọ̀ ẹ̀ ọmọdé dẹ́wúrẹ́ sí mi dánù dúrẹ́ sí mi dúrẹ́ mi ń sẹ́mi àfírí anábọ̀ ọ̀hẹ́rọ̀ sẹ́bọ̀ bí káyẹ̀ fàkúlù lẹ́ni fọ́pọ̀ tura bẹ̀ tura àbísàzù sẹ́yìn fẹ́ kéèsì àbísàzù sẹ́yìn fẹ́ iye ẹni rẹ̀ àbá ìbèzì ọmọ ní gbígbé àti ìrẹ̀lẹ́ yìí kẹ́ni òjò mú nìyẹn anasi kẹ́ni bèzì ubèzì ẹ̀ẹ́sùrò káyẹ̀ àwọ̀ká wọn mẹ́tí máa fi gútúrò mọ̀ yìí àbá tura bẹ̀ tura ìjẹni bí mèrè rẹ̀ ní mèrè wákà àǹkàwà àjẹ́ràjẹ́ kẹha ọbẹ̀ ọ̀nà àmì ìdè umuri ọkọ̀ ọ̀fárí hóbi hayati duniya wọ́n mọ̀ hayati duniya ilá mata ògbòrò wọ́n kẹ́ ní dúdé yìí wọ́n hẹ́n dúdé yìí wọ́n fẹ̀rẹ̀ ó bá yẹ kẹ́ ẹ̀fẹ́ wọ́n kọ́ gbogbogbogbogbò bábá bá rẹ̀ bí ọdún ó nílé sú ìsọ́nà ọ̀fàrẹ́ hù sọ́sọ́ mu àǹkà bí ọlọ́pàá rí bílíọ̀ sehu musa sehu yọrọ bi ọ pari bilion sanu abacha ọ pari ahụ zawa rika sehu n'ọzọ rika múlẹ̀ máa bá ọ̀fọ́ yá ìnini múlẹ̀ máa bá ọ̀fọ́ yá na ọgbọ́ ọmọ ọ̀nà ọdẹ́bìnrin kọ́ ọgú ìhù ọ̀kẹ́kẹ́ yìí bá tọ́nù ọ ní èrè kọ́ ètú bẹ́ẹ̀ mystic fáwọn ọ̀tá kìsọ mọ̀rí ọ̀rẹ́ ìwọ èyí ọbọ náà kọ́ ọ̀nà báyà wọn náà nù bẹ́ẹ̀ lè tẹ́pọ̀ lóka ìkàtà kẹ̀ẹ́rẹ́ ẹ̀nà kọ́ wọn náà nta fẹ́ẹ́ lè nílẹ̀ ọ̀yà ọ̀yà ká ọ̀yà wọn náà nta tẹ́ ẹ̀ tà lọ ọmọ ẹ̀ náà tẹ̀sí rẹ ní ẹ̀ náà kò ramadan ní àmọ́ ẹ̀ sunday program yà tọ́ kẹ̀ẹ́dẹ́ ọdún ogun two hundred thousand yà àtọ́ àtọ́ one fifty one eighty two hundred ẹ̀ ní ini ramadan nọ na ịra ka teke adummelezi dek 138 o ụtụ wee tinye ọtụ na adị ewes ka asụsụ minika ye ewes ka asụsụ e. E, siri ka ụdọ inini hu nọ todi wee tinye ọtụ na adị tọ́tún tó mọ̀ ẹ̀mẹ́ ẹ̀kọ́ yẹ kaka ní ìmẹ́ ekwenche ikwene iji na tara hwe ahụ mgbe ọnọ na-ahịa na akwụsala anyị mandasi dokwu inye na na-achọ nwa ada ọwa aja anyị mandasi e e e ahụ asọkwa na-asa asa ekwu na-ere emere ekwu okwunye kwuhie ẹka ẹba ni ẹwọn ekwu ikwu yẹ wọn ọsọ ọnù ẹba akọkọ bàtà nàmẹ. wọ́n yẹrẹ kí náà fi kú ìdí ní imáàlì hu ìjẹ́ náà ti kú ní wẹ́rẹ́ ní ìmọ̀ ní wẹ́rẹ́ àtọ́ka ẹ̀yẹ ọ̀fọ́ máa gèrè ama mẹ́tọ́ ọ̀hún ní ìmọ̀ ọ̀rọ̀ náà ẹ̀nẹ́rẹ̀ náà kú rẹ̀ pẹ̀sẹ̀ ní kúsàdá bí i kíjẹ́ náà ti kú rẹ̀ ní dọ́ ìbáre ìwọ́n kú wọ́n ìrí mi jẹ́ náà ọmọ òsì islam ẹ̀wọ́ ọsọ fún wọn fún wúlé múrí àtọ́ múrí àmọ́bọ̀ ìkọ́lẹ́sẹ̀ ẹ̀mì nàgẹ́rọ múrí àmín àmín agoke iná lọ ẹ̀rẹ́kẹ́ ìyẹ́dẹ̀ ọ̀sọ́nàdìrẹ̀ ẹ̀nà ẹ̀ka ẹ̀nà nàmì nàmọ́dìrẹ̀ àmà masalati on tumori ne ini shirku haya laya obi laya obi bachi obi ti ama yi laya ana ayi laya tira eh eh iskava mebi obi laya obi tira obi bachi ana ayi kene tamayi mebi kọlọsí gẹ́wọ́n ṣíríkù ẹ̀rùn ọkùnrin náà amir juhani ọ̀nà àkáni kó ń sallallahu alaihi sallam akabala iléyìí rahatun asáde ọdẹ hadith ọ̀nà rẹ̀ sábà ń tó mọ́rí anyamba ìràgọ́ níbi tó ń tó mọ́rí yìí bẹ́ẹ̀ kan dẹ́rin dẹ́ ẹ̀gọ́ hìnà ẹni islam dókítà mori dódi ikú ahịa hụ n'obi fabaya ẹna ẹwẹrù ẹbí hìn na fabaya àti satan dódi ikú ahịa hụ n'obi ẹni hìn na wa amsaka amuwahu ìkònyà anọrọ ọrịa ẹkọ n'obi ikú ahịa n'ehi bẹẹ plẹk sinya ọhịa ikú ahịa yẹ no ikú ahịa kama ma ma ma adịrị ya onwe ehi ụwa na kama dị mmụọ baazị. فقالوا دك يا رسول الله اونت امري بايعت تسعه وتركت هذا وادكو يا اظني هنا وي يكونيا ما ما ما ما قال دونت امري دك ان عليه تميمه اني تيرا اما سجل ọjọ́ mọ̀rí rẹ̀ máa ní ẹ̀ka báwọn náà wọ́n tàbá dùn wọn lọ́jọ́ kánà kò lè lóńtọ́ mọ̀rí sì bá dìbẹ́ àmì èyí ìdọ̀ ní tó mọ̀rí bá káàkà yìí mana alakọtami matan fọkọdà aṣọ ọ̀dọ̀ tó wọn náà sí tìrì àgẹ̀wò àlélá àgẹ̀wò ọ̀rọ̀ àmì ṣíríkù ọ̀rọ̀ àmì ṣíríkù fọkọdà aṣọ hùzẹ́ifà rọ́jẹ̀ lọ́wọ́ ọ̀nà àṣàbọ̀ tó mọ̀rí ọ̀nà ọ̀nà ń tọ̀rọ̀ yára ní wọ́n àzè dóòrè dole ba ce mai sani bira ha a faka a mafi suna e ire hono nire e paka no e, e, e paka e yon dole e paka ino ọtụba ebe ebe ni fọkọta ahụ dị wụde ka ọgbọ jọ asabun tún gbọ jọ

an da shaitan juzabore zawa ma hekame ene ba heko mori an ka a shaitan mere mewa eh kera ne kai ena shaitan na jinno dibi an yuka tewira na yare allah ba wenni ili yeye eh ya e, gusori de rahu ben dan yize ti inu no ne ene eske ne fo da ne so do yare ne kwete dẹ́ka yìí nàúdù bí sẹ́yìdì hagalwadi iná àyìdúnà bí sẹ́yìdì hagalwadi dẹ́ka ọ̀dọ́ ìdí òhìnà amáyí inú mọ̀mọ́ nínà ẹni èkó ìṣẹ́rẹ́ wọn wọn kò sí rẹ̀ aljẹ́nà ní èyí mọ̀mọ́ náà dẹ́ẹ̀ na wọ́dẹ̀ lẹ́ ọmọ mọ̀nà mórí kàásí kàníkàyè وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا أمري كاني رجال من الإنس أزعيني أنرني إن إنذا يعوذون برجال من الجن أنا كويسري هو نبا أزعيني ana koisi re wono wan amaronyi inal jannon ni fazaduhum rahaqa omori oki dawa ni mal jannon ni keri yo no omori hula gon de ku kwen ne kenera mo be di to sol jannon de ne be di to sama ni slatun to omori ni sallallahu alaihi wasallam jozana mama da shaytan al don ne wona ba ka anyị mmemme mmere kenebe jodois gwụrụwa dee ya awụsa agụbal jenno vangwara su ka yi e, bode skono dare him a na mu sọbọ tine kana ya mu ana ara dare him to a na mu sọbọ fịrọ a na sisa tire tẹrọ ẹ ahụra aka ahụra mebiri ebe ẹ ahụra na tire tẹrọ islam tó ń tó ọmọdé nìyí abẹ́sẹ̀ náà jìrì islam samsam ọ̀bùrù tó rókò ọmọdé yìí kànga yẹn sikẹ́ náà kyin náà rẹ̀ yà ọ̀rírí nìyí mọ̀ tó sọ́nà ni abisi ahin laya tira ebachi ini ini nyodo ana awade do so tawu do se ganun o oh, si wala mushiriku ẹ̀ṣírìkọ́ náà ìjẹ̀yọ́ yóò fi báyìí ìjẹ̀yọ́ ló fi wé yà mí ha hàn omori ọ̀túnmọ́ ẹ̀wọ̀ ní ẹ̀bá pẹ̀ta omori òsì. iná náà ni anya náà yí anafuratu anafuratu ọ̀nà bi tira àbí láyà àbẹ̀ bá anáàsì ìgbójú yẹ̀ ẹ̀rọ àkọ́nyọ̀ òdìgírẹ́dọ̀ bẹ́ẹ̀ ń agobi asalijɛnu nzama ɔre asaba nzama yozo isi odibire ìjẹni tìrani àkànni ìjẹni de kisi dɔte asimɛ ìjẹni de kosɛ ɔmɔ nyɛ n'esiri nɛ ɔmɔ asimɛ basi gɛ ojú yɛ mu lẹtùn tó mú nínú ìjẹni de kẹtsoko ɛtsoko sọpɔ nyɛ ɔmɔ asimɛ ìjẹni dé ìkẹyẹ ìrìhò dìbí ìrìhà ìjẹmú àtẹ̀rẹ̀dámẹ́ lásì gẹ̀ẹ́rùn ìjẹni dé ìkẹyẹ anyọ́ èso pánáhé ìràdà fort fàlà anyọ́ han anyam ìjẹni dé ìkẹyẹ anyí mùsùmùsù ọ̀nà asẹ̀mẹ̀ anyamáhé alẹ́ alẹ́ ọ̀kọ̀rọ̀tù ọ̀nìdí iláyà ọmọnyẹ na ọzọtẹ òsìkò nà mọ́sí ọmọdé àfara àfara ẹ òsìkò nà jẹ dò ọmọ yìí mọ́sí nà òsìkò nà jẹ dò ọmọ mọ́sí ọmọ àfara nà ọrọ dọ̀rọ̀ àṣẹ gẹ́wọ̀n enugbo otu mbọ um ka anyị ah, na-akpọ ama ị na-adị na-eko churu gege ya ọnụ onye na ọrụ asụtụwọ ọfara poro oye adịnụwa ahụ ikewawa abụọ ọnụ aljanna oriji ma ma ba ma ne yason anya samahi la ye ni oritile ni ma he ali anjali oni vitira na me e yonoru abi yonyene kagobi osanu sisire ya agagobi obanu sisire ya ba so ni ya yanjali be ha danya samahi tiwala anya samahi alqarz alqarzahalatu ọ̀rin dárdàdíṣù ọ̀rin kòólátù ọ̀rin kàráàrù ọ̀rin homrọ́tù àbániire ẹ̀bá ti tìrọ̀ rí láyà. abẹ́ni mmanu hìrẹ̀ ha nà án bìjòrí oríṣi sọ ọ̀yìn mẹ́kànnì ọ̀rọ̀ náà ṣẹ́ wọn ọ̀nà dèrò yìí àti dèrò yìí ní ìrẹ̀yìn. láyọ̀ ọ̀nà àbẹ̀báṣọ nọ náà nyẹ́ pàdámà ìdọ́bí yorùbá dẹ́ ní ihe ọ̀yọ́ pọ̀fọ̀ pípọ̀fọ̀ ọ̀sùlọ́tì tó mú nínú ẹ̀wọ̀n ẹ̀yà rẹ̀ nínú islam omori kẹma ọba ya dọ́kù mú hàn wàhálà ẹ̀yà wọ́n inú wàhálà mi à ń tọ́ra nù ẹ́ alhamdulillah alhamdulillah máa ní bẹ́ẹ̀ náà ṣì rí máa kó omori ọ̀rọ̀ kan mẹ́wẹ̀ẹ́ náà ṣì rí abẹ́ nà máa wọ́n náà tó mú rẹ̀ máa.

tó ń tó ọmọ rí nínú ìyẹn sọ láti rẹ̀ ń tó ọmọ nínú ọ̀fọ́ wọn náà mẹ́sẹ̀ níbi ara ọ̀ẹ́pàṣẹ àwọn ẹ̀kẹ̀rẹ̀bẹ̀ ọ̀nà ìmọ̀ ọ̀nà ẹni lè rúgbé ní àkọọ̀rọ̀ abẹ́rẹ́ lùkà yọ lùmọ̀ hìrẹ̀ ọ̀rọ̀ náà tọ́ lùmọ̀ àkà pé ẹsùn àkà àyà fún kọlọ̀ náà onye mezi rẹ̀ sọ wọ́n àmì kọmọdọ̀ ọ̀rọ̀nù oní mi ti nìyẹ rẹ̀ ẹ̀fẹ́ wọn wà abẹ́fà sábà àkàwà kẹmẹ ìdí ìkẹmẹ rẹ̀ nàbẹ́ wọn ìdí ha same same láti ohun tó mọ̀ nínú ẹ̀ẹ́ ìjẹ́ kẹ́yà náà lè dúró gbóòrò èyí ló mórí ọ̀nà àwọn àgbà àmì ìlẹ́bẹ̀ dúró gbóòrò ọ̀dọ̀ tí ní ẹgbẹ́ túwà ẹwọ tí ní ọ̀nà kọ́rọ̀ lẹ́yìn ní bẹ́ẹ̀rẹ̀ bí ma bá kárẹ̀ yìí ọ̀nà ọ̀nìmísà ọ̀nìmítù àná ma sẹ́ẹ̀ ní náà ni ilé yẹn ń gbogbo ẹgbẹ́ náà yà kọ́ ọ̀bà abẹ́bẹ́ sí mi sọ́nà na agididọ́n ọ̀yẹ́ náà nù. àyìn lómi ọ̀yẹ́ ìyìnlẹ̀ náà yà da nye sɔfo tɔ afa da sɔ na tena hoho ala ha jɛmɛ yɛrɛ nɛ ehi jɛmɛ yɛrɛ nɛ na eyi do do yina oyi do ɔfɔ no man ɔyi kpasɛ no man de si do islam.

ọmọ àbọ̀dé máa wúrẹ́ nù ọ̀nà náà mórí ọ̀nà kàáyà ọ̀kọ́ níbi ọ̀bẹ̀ wọn ọ̀mẹ̀yẹ ń wọ́ta ọ̀ ọ̀mẹ̀yẹ ń bọ̀dí bíṣẹ̀ ọ̀ mórí ọ̀nà tó náà ọkọ̀ níbi ọ̀bẹ̀ wọn yàá kọ́ ní yàgbé ìjẹ́ èké àní dìbí ẹnẹ àṣírí dìbí ẹnẹ kọ́ ní yàrá ẹsẹ̀ mu kọ́rọ̀ mẹ́ tọ́ ọmọdé ọ̀nà bàbá yà kẹ́nẹ̀ ìní tìrẹ̀ nẹ́nà rẹ̀ láyẹ̀ nẹ́nì anyị na-ehi karar ọnụ humra dịka anyị ọịkpashe ama metụọ ama nye ọnụyenyi lọọ na-emeka dịka ya karar karịrị ya humra tụmlere ina akbala fasore wa ina adbara fadore láti ọ̀tọ́ mọ̀ in akibala ọ̀rọ̀ náà ọ̀ọ́bá kàmìlẹ̀ fasorẹ̀ yìnà ẹ̀ wọ́n yìí na àdìbára ọ̀ọ́ka wọn náà níyìn náà fadorẹ̀ mẹ́fàrjì ìlàfẹ́ pẹ́ńkátẹ́tọ̀ hùn náà yìí ṣe nánà mú ìdí máa ẹni bá dọ̀nà wẹ́nyẹ òṣùwọ̀n ọ̀nà àbọ̀ mẹ́sẹ̀rẹ̀sẹ̀rẹ̀ lóṣẹ́ kiri lóṣẹ́ kiri jẹ́ àníyẹ́tẹ́ láti ọ̀tọ́ mọ̀rí nìmi ìrí mẹ́rin sẹ́nẹ̀ náà yà sí and the are ẹsẹ́ ṣe ìtànà lè sí ọkà wọn ṣú ìpò náà wọ́n sọ mẹ́ ọ̀pá àṣẹ ìtànà jẹ́ lójú ọkọ̀kọ́ àná mọ́ kọ́rọ̀ náà ọ̀nà àná dá ni bí rúkú ẹ̀ ọ̀nà rẹ̀ jà ní ẹ̀ àmọ́ rúkú bí ṣírùkù yìí náà ni ṣírùkù ọba yìí ṣírùkù ọba yìí náà kàdá ní lọ́jì ṣírùkù fi rúbọ bí yẹwọlọwọlọ híyà ọmọ mi bí ṣírùkù ọbì káyé káwé rò ká kàrà àrọ náà ẹ̀yìn dà káyà àbí kàrà àwàlìjẹ̀n náà òhun rọ náà nà àwàlìjẹ̀n náà ẹ̀yà bọ̀ kàrà kàrẹ́ wọ̀lùhùmọ̀tò ẹ̀ẹ́dẹ̀mẹ̀rẹ́ láti tó mọ̀ nínú ìrìn ànímà kan náà yíbi túrẹ̀ sírí ẹ̀nà ẹ̀hà náà nígbà tó sírí rẹ̀ ìrìn àmà náà ní ìhìnà láti tó bẹ́ẹ̀ olú náà bẹ̀yìn dọ́ọ̀kọ́ ẹ̀tẹ́ na kíkẹ́ o ẹ̀rù sọ́wọ́ bọ́ na kíkẹ́ o àgbẹ̀ sírí ọ̀ máa ní kó inú màtí rẹ̀ ma dáná àmà ká mi ka ìjà ní márkà sí kò ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa mẹ́fọ́ àwọn àkẹwà àgbẹ̀ sírí márkà sheikh adam agege المرحوم رحمة الله عليه ومليو بيان أنا يوزي شيخ آدم سيباوا وغنو لكن تو مريني أنا والو روينا جين أنا كوزي كي وبشي مريا نوبا بيان جوزي شيء آهير هنو يكرار أولي كرار الناس ما ولا يمسنن هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البار المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم الاحمد الغفور الشكور العلي الكبير اللذيذ المقيت الغصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق الوكيل القوي المتين الولي العميد الموصي المبدئ المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم الغفور الرؤوف مالك المنتظر الجلال والكرام المقصد الجمع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله جل إيمانك آية مسلط يمسو مريني إيه ما نكاعنا أنا ناري كراه أما أنا من دي همرات ونان لو ماكي كراه يا كراه يا همرات يا كراه كراه ويا همرات ومريه مسلط يمسو مريني إن أكبر فصره وإن أكبر فطره من فرجه إلى فيه ọba bẹ ehi na yi ọkọ náà wà bẹ ka sẹtọ òhúra yìí nífẹẹ nínú níbi wa wẹẹrẹ yìí ló dìbò múlẹ ọmọ bàbá yà ni ni ìsọsọ kúkú bẹ ká àdá àwọn ẹ hùwù rẹ kiri kọ bani múlẹ ọmọ bàbá yà ni. dájọ sá ẹni láyé nẹ́ni anáhẹ alhasmatu hasmatu ni wesine sisa alhasmatɔ nɔ ɛnyɛ amɛ tí ní bọ́ǹkì náà rí bọ́ǹkì na rí náà a máa sí tàá kọ́ àwọ̀ tààwọ̀ ìmẹ̀ kéńgé tọ́ ilẹ̀ amɛ tí ní tìrì gègè ẹ̀tẹ́ yín dọ́ṣẹ́ ni tí náà mú lọ́tún tó rí nìyí dáa sí ìmú tòyí náà rẹ̀ fẹ́ ọ̀dọ́ mi dé ní politicians ni ministers commissioners governors àyẹ́sọ náà yà láfàtù ọ̀nìlélàyà slọ́tí ohun tó wọ́n rí ni ọ̀nìlélàyà àyíkọ́ mẹ́ bá ti ọmọ́bà á sì fẹ́ kàgbúwà ní oṣù yọ̀nà dá ní oṣù yọ̀nà àyẹ́sọ náà yà kòbúlọ́tù ọ̀nìbà náà sì ti ní ọ̀rọ̀ kí umanta kàgbúwà àfáṣiyò dìbí rí mẹ́ntọ́nọ́dọ̀ eré ọ̀mẹ́ anábìlẹ̀ náà rẹ̀ yẹn nìní náà nìyí lórí ẹ̀yìn ẹwọ́ dáfẹ́ ẹwọ́ ìdẹ́bà ìjẹyìn ìtò ní ìkòlò abẹ́nẹ̀bí ṣírkù anyị amaghị alụwadatu alụwadatu na ọnịdị ireta ọnụyekwu enyekwu n'ebe tụtụ ụtọ eyi emi eyere e togo anya ọnụ eya ẹnìbẹ náà sì gẹ́wọ́n òjòlí ka ọ̀dọ̀ okú ẹ̀kọ̀nyà afẹ́yìntà kọ̀nyà nzọmẹ́wọ̀ ìrèmọ́nà tó mórí ra mà bá dọ́rọ̀ àkáyà mọ̀rọ̀ káyà mẹ́ẹ̀ lọ́sí kúlà ọ́dún bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ fọ́làkọ̀ lè kúlà ọ́dún bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ náà Ebe lọ́sí lọ́sí ohun tó mọ̀ rírì ni ẹ̀rẹ̀ yín dèkí ẹ̀tàhọ̀ adéjì ẹ̀tàhọ̀ àná ètò kọ́ tàhọ̀ àná náà mẹ́ẹ̀ láyà náà

tira laya bá sì ọrụ wọn ọ̀rọ̀ àbí ṣíríkù muhammad sallallahu alaihi wasallam nyara ka anyị ẹ̀ka ẹ̀báàchi kò ẹ̀báàchi kò rẹ̀ owó ọdún gbé fún paham ugbo ị na-adị na-anyụ nyusẹ na-akwụsị ebe tem ìwú mi tìrẹ́ ní ìtọ́ níwọ̀ ìwé rìpọ́tì yẹn èmèkú òyìnwó ààrẹ rẹ̀ ìrẹ̀mẹ́nẹ́ rẹ̀ wọ̀nyẹ́ ni ẹ̀ ìṣòwò àmẹ́wò sọ́wọ́ kẹ́nọ́ọ̀lì báyìí náà dọ́ọ̀nù èkó òyìnwó ààrẹ rẹ̀ látún tó mọ̀ nínú ìrìmọ̀ náà anábàá muhammad sallallahu ọ̀rẹ́ inú wọ́n don tó mọ̀ rí dọ́kà yìí máa hàbì sọ́sọ̀ nìyàwó قال من الواهنة دوكا أبوا صنع قومي دا سنوجون دون تومري كي توكنا كوري فإنك لا تزيدك إلا وهنا كان يسأل ما معناه هذا رزينا أن رأيكم ينا فإنك لو مت وهي عليك ما أفلس أبدا دوكا واي دون تومري كي كي أو إسانا ما أنك وين رسول أبوا يا أبوا تنتيبي وين رأيكم تهاتي تنتيبي صلى الله عليه وسلم وما دعوة عاري أنا نيف كبيري دكه دوا كبيوان دميري وديري دميري وديري إسا أنا سبته ما تنتو مريني أما أنا بيرو كابو يمري أنا بكاي إذا ما يكونا متوبان نو ما بيجي ما بيجي مهون مري أنا أنا كنيسة وانا نو أنا كونا متوبان

aba ni cross e o se jẹun o àgùkà yín sọ di islam nye ẹtẹtẹrẹ ẹhẹ dẹwà àtijọba yẹ nígbà ṣe òyìnbó nǹkan yìí àmọ àwọn abáṣọ gẹwọn láyà tí rẹ ẹ bá ṣe lọ́nyà tí náà ọgwọ sironi ọgwọ ọnụhụ ne nkata ama ọnụ ịshọsa na mmenwụrụ abaka nara lọtụ ntọ obodo imi ọmọ ya n'ịkọ ịdị ọma na ya deki bụ ebe ebe onye ọsọ ụmụ n'ihi ọ ịsa akpọrọ m ekishiri kwewe ya ọrụ were ke ẹ eh, ẹ eh, rẹ wáyé kakọ ní shiriku shiriku yìí shiriku

abɛn kata na ayɛrɛ na ba ɔkɔ kana kore ɔne ɔne yi wɔta yɛ kɛn kata ɔne nkɔ kana kore ɔne yi wɔta yɛ kɛn kata ɔne nkɔ kana kore amin amin Wani yuri kabe fayin falaara ɔdali fadli omori kaara yi ba nye ɔyiza ɔno na omori esikɔ na mɛyɛ o omori kɛnyɛ na azɔ ni wɔ ekyiri nfa ɛnyɛ na ɔdodo awa de mɔ omori na okpogo ɔyiza ni yɛ ọ̀yọ̀dọ́ ní wàhálà mẹ́tẹ́tẹ́ ìnáwó ejùntú ṣáì lọ́ọ̀gọ̀ ìdá ìtẹ́tẹ́ wọ́n ní àwọn pa àná bá sí lúwa mẹ́ ọ̀gọ̀ ìdá ìtẹ́tẹ́ àmín àmín àmín ìdámàgbèkà báyọ̀ ṣáì tí ló mórí di ẹ̀há lórí ṣìrìkù ni o àfúnṣe láyà gan do ayé ha mi lọ́tún tó mórí yìí ìyẹn sọ̀lọ́tún náà mẹ́rin kí ni wọ́n mẹ́rin sallallahu alaihi wa sallam ana mari yan lota mi si yi ana to mari me hahi di re horo muna ni kai tira laya enana ebaki awaba alqur'ani de kan qur'ani kene ay qur'an sura alqur'ani kene si teren enyi sosa azikoma deki aduwo ntu omori yi oni kene asime eyi eh, so sana bahura sebo kareya slatu to muri ni anye eni ipenyi inono ye enere tini kai abi qur'an kene de eyi eh, so san abi aduwo ntu omori oni kene on de eyi eh, so san de ne zalika tini kenyo meka ina nene ina no yenen sa'id bin musayyib ina ataw ina abu jafar al-baqir ina malik ina darenye danye nube ina nube megweba anaho no bi al-imam ahmad de do do sanu bonyara ina ne koboro anyana de ho no ban koboro onore ibire oni ibn abdul barri أما في إذا البيحق جيم أما في إذا القرطب جيم أما في إذا أنا رفتها إن رأي شيخ الإسلام ابن تيمية أري ابن قيم أري ابن القيم أري ابن حجر أنا ذلك فكا إذا ما أنا إيه فكا هذا القرآن هذا القرآن هذه حديث هذا دون تومريا كأنه مكة يعني سفر القرآن ní ọ̀rọ̀ rọ́bà ọ̀rọ̀ rọ́rù sàábẹ̀ ní àsàábọ̀ tó mórí hì dẹ́mi jẹ́ tí ní kẹyẹ ọ́bàrà àsàábọ̀ tó mórí hì ẹnẹ́nẹ́ ẹ̀rọ tó mórí mú mẹ́ dẹ́mẹ̀ sallallahu alaihi wasallam ina zane eh, abdullahi bin mas'ud radiyallahu anhu ina zane eh, abdullahi bin abbas radiyallahu anhu ina ma ya ne huzaifa ina ma ya ne uqba ana bi amir ori ibnu aqim ori ibrahim an-nakhai ori enubosa al-imam ahmad ono bi ni sabe ni tabi'o abi ko tabi tabi no ayina dari ni nubosa na ho no bi al-imam ahmad bin hanbali imam hanbali ana ho no bi ka eye eh, oba ori ibnu arabi أري الشيخ عبد الرحمن بن حسن أري الشيخ سليمان بن عبد الله بن محمد بن عبد الوهاب أري الشيخ عبد الرحمن بن سعد أري حافظ الهكمي أري محمد حامد الفقيه أري المعيني إنني أكايل مهايمون أمم. انكي الألباني صلاتي أنت وريني أري الشيخ عبد العزيز بن باز أنك أول الله الله أنني أصابا فمرني

aya no muri kana ka wonu nazil min alquran ma huwa shifa wa rahma omuri ka ile onu bi cho he tayin alquran isede aka ahonu kwa yo ba bi do re ba yamba osoro ni hutene oku ena na me boro ka ba alquran o bin azadu onu to muri mo o ori inu banabe kai abdullah na wozi amru anyi aduwa alfaza anyi adu no ntu omori se pa wa ha anyi ra hodo wura wahi o ko la ha wa ko ro ba de ti e wa hore ne wura wahi o ha wa gide wa ka u ina hore ne adu no ntu omori se pa kai o bo ya ho وسكاك بسم الله أعوذ بكلمات الله تامات من غضبه وإقابه وشر عباده ومن همذات الشياطين وأن يهدرون ahama ne aduane na aka abdullahi bin amr ɔkyerɛ tino pa ɛka so abdullahi bin na ɔrɔkɔ ɛki ibi na ɛdi na nye tɔso no na na emiri okato ɛnyɛ mɛka láti ohun tó mú rí mi. ọ̀nà ni amájẹ́ ọdị ayị kụran ọbaduo ntuomori weeru da sigan ọbara denye ahụ ka na kwere ne kino nyipa afada hadis ọnụ na anabe anas inan ka ka bila na wuzi amru sabo obi ini sabo ntuomori ọyị nani ka ka aka ye ọ chere duo ntuomori ọnụ ọ chere tụmọ pari ọ si gọ ụjọ na ọrọkọ ẹtọ nyipa afada hadis ọnụ ọ na afia sẹ́wọ́tọ̀ ọlọ́sọ̀ ọ̀dìkẹ́ iná ẹ̀bẹ̀ bí ẹ̀dí sọmọ ọbẹ̀ àyẹ̀bà náà dà á kà anára ìhuru wọn. ọ̀nyọ́gbọ́n dẹ́kọ̀ kọ́ wọ́n wà dénú pọ̀ sábẹ́ nìkà yìí abdullahi naamu bàmá tẹ̀rẹ̀ ẹ́ kí náà pààyọ̀ nọ yíyé mi yúwì kàyé èyí èyí ilé ìjẹ́njọ́sá bẹ́ẹ̀ hura ha jùzọ́ ìkọ́sà ánkùmẹ̀yẹ kàyé nursery primary school. nursery one pre nursery ẹ̀ẹ́bọ̀ ya na ní ẹkùn mẹ́ ọ̀pá display tẹ̀nà anyị ayé mẹ́ ọ̀pá display tẹ̀nà kẹ̀lú wọn tún tìrì orí abc dì tó ojú òye á ní sùkúl dọ̀ máa ń dem àkànìkà ẹsẹ́ náà rí wáyà ọ̀rẹ́ bá ti inú ìwé ọ̀rẹ́ tó ń pa àṣẹrẹ ẹni mà ṣẹrẹ tí wọ́n parí ẹ̀ ẹni mà parí ọ̀ sọ ọmọ mi lẹ́màá ni kọ́ ọ́ láàfíà. ehe aya na kaka onunazin na alquran na wa shefa wa rahma ya ibi echo he na alquran ise kaka yi anu kwa ya on do ba deke on tu omori ora me ha alquran me me bi o me ba anu ka ya se bu koro en ka ti ri ni ba ka na ko jodi ka ya ka do ra ka ta ka na ko amanya ose me roko ya inan da se me padama inan joseph ka ebe ka ha kudan twelve la lọ́fẹ́ tó ni ṣọ́ dẹ́mà ni nyere ẹnu na hùkà mẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀nyẹ́wọ́ n'ọnù ọ̀bí ẹ̀mọ́ náà yẹ bẹ́ẹ̀ ká ní ká ìjọ́ tó mọ̀ ní yíyọ kí sábà yìí tìrà ẹ̀bá tí olóòṣọ́ ọ̀rọ̀ náà aṣọ agẹ́hùn ọ̀rọ̀ àti ṣíríkù ọ̀n tó mọ̀rí ẹ̀yìn mú yọta lè jẹ́ ọkà kẹ́hùn bọ̀ anásí alùkùrọ̀ àlùmẹ̀ anásí hadith àlùmẹ̀ ẹ̀yìn mú yọta lè jẹ́ lẹ́kì jùlọ lọ́nà náà mi ọ̀dẹ̀ kẹ́wọ́ kàábọ̀ kẹ́dọ̀rì jẹ́nàrà mi fún ọ́nà dọ́gẹ̀tẹ̀n ìzọ́ ọ̀dẹ̀ ayúdọ̀ náà yàn wọn lè bá kàkà èyí ọ̀sọ́ máa yàn jẹ́ nírí onú tó mú ní kàní tó sọ́mọ́ máa ní lọ́yì ìyá afẹ́fẹ́ sí òmú òmà ní kò tó mú máa ṣẹ́ bá a ti àbí láyà gẹ́m ọ̀rọ̀ mi ṣíríkù ọ̀kàkà máa ọ̀rọ̀ ti enyo ina bile no to muri mo na sabe me enyo ida ya re guru guru na papa na guru guru kai e. e anya ya na tere na se aba nya ti sawa tere na se ene me ene ne me era ka ha me Sones kono akabura ẹ̀sùn tí ó ń tó mọ̀rí nìí dẹ́bà aṣọ jẹ́ni kẹ́ẹ̀ ẹ̀họ́n ń tó mọ̀rí sí zoe ọmọ kẹ́ẹ̀ ni ó sì mi rúkú yà ọmọ ẹ̀rí ilẹ̀ nìkan náà ní ẹ̀ ń kẹ́tọ̀ jẹ́ ní ọdọ àkàṣọ náà bàbí rúkú àyọ ohun tó mọ̀rí lómi kájà dẹ́ẹ̀kì ẹ̀họ́ ayẹ nẹ ọ̀rí àhàdìsẹ nẹ àdìsẹ ń tó mọ̀rí ẹ̀ nẹ dáàsì dáàsì mi rúkú yà àti mi pátámáyọ ọ̀dọ́ náà ẹ̀ ń kẹ́tọ̀ ọ̀yà rẹ̀ dọ́ntó mọ̀rí dà àrídù aláyẹ rùkọ́kùn lábáṣàbẹ̀ rọ́kọ́ máa nà yẹkùn fíhí ṣirkùn gẹ́gẹ́rẹ́ ni ni ayà ọ̀rọ̀ bí ọmọ náà sí mìírùkú àmì náà sí mi padà máa nì ṣọ́ọ̀mì mẹ́rẹ́ ni ni dá gẹ́gẹ́rẹ́ wọn máa bẹ́ẹ̀ ni ni ìrọ́nàdù lábáṣàbẹ̀ rọ́kọ́ ẹ̀yọ́ mẹ́ kàkáwá mi padà máa ni wọn mìírùkú àmì ni yọ̀ọ̀dà àmì nkàtí òkè tẹ́tù máa nà yẹkùn fíhí ṣirkùn àmà sí kì tẹbi sí nkonnú tó mọdí àká àwọn ha jẹ náà eré he dìde dìde ọ̀rẹ́ sí náà ká ẹ̀yìn hó mọdí àhìn àwọn fi kọ́ àhìn náà nìkan. àwọn kọ́ ẹ̀wọ̀ ìdòdó ọ̀yẹ ká ẹ̀wọ̀ ẹ̀sẹ̀ gẹ̀m báà kàá mi dányà mi mìíràn kàá mi dányà máa fún ọ̀dà dányà máa fún ìlú pé ó tọ́n. mọ̀tò tó mọdí mi. ẹni ní yíyọ dábàá kan omeni na-akọnọ n'ihu kerekere dị mma na ịnara na eme edo ya pete ankụ ma ya kacha ba ya pete arụ ọrụ hụ na saba ma ya kwe pete be amasị dị ka ịna eyi ọnụ ma bọ a ọma ya nọ n'ete ma n'idu ya n'abụrụ ka iyi o oni fiti na nwanne bata dọkịta nwụma ncheta nwa spọtụ otu mụrụ ihe? abụrụ ka iyi o ọ bụrụ m nọ dịrị ya esi oyi ya ya ezi eyi ya dakaye vanye laya vanye tiro alquranu danye tiri laya i hadisi aba ebe kokobe ọba ameka asabu ko ọba ko na ma jozu kavu mi laya ore e ba chele ni ko do wa huwa tẹ́lẹ̀ náà máa ká ọ̀bọ̀n lọ sẹ́pà ti fún

Ebi maka ka kɔrɔ waaye jɛma kira na rira o asɔrɔ waaye ɔsɔrɔ bi rira maami nyaya o ka ma bi rira yi rira ọ kòmori ma na ma ni jéelu lóhi wéelu ká ɔrɛ yam wéebe bari ma ɔgɔ nù. lọ́tí tó mọ̀ yìí ni ya yìí ni rẹ́bẹ̀rẹ̀ ni ni dúwà wọn ni ẹ̀nà náà kàkọ̀ ya dẹ́ẹ̀bà yí ìdò ẹnẹ́ sì tọ́ iná ìgbọ̀rọ̀ mẹ́kọ̀ ọ̀rọ̀ wọ́n yí ìdò náà bẹ̀rẹ̀ mi ẹ̀ka ẹ̀ àbá ìkùrán kẹ́nẹ́ àbí àdìsọ tó mọ̀rí àdìwò àdìsọ tó mọ̀rí ọmọ ọ̀bọ sọtẹ́wọ̀n ẹ̀ma kẹ̀rẹ̀dọ̀ ọ̀bọ sọtẹ́wọ̀n ẹ̀ka ìdánọ̀ nìka ẹ̀ àsọ̀ṣà ẹ̀kọ́ra dẹ́ẹ̀bà ẹ̀ ewepụrụ ha ọzọ ebinye ohi anya na ebe a dị ọrụ azụ maịlị ahụ ụba awara ma ala achọ omuri anaba ọba ya dọ ihe yiri shiriku asanya anaba ẹkọ yìí nẹnyẹ nnagẹrẹ omuri ilé owó yìí nànà ha kò omuri kò níbi àjẹ náà ọ̀rọ̀ àmà abájẹ́rẹ̀ rẹ̀ sọ́nà ọba jẹ́ ìyẹn hún ọ̀rọ̀ ṣíríkù hàtà báwọn yẹ fún bí ọba yìí omori kàyé iná ayọ̀ yẹra iná láàá láyà lè ṣúrẹ́kà bí i ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ fún ọba rẹ̀ láwọn ọmọ ọba gẹ̀rẹ̀ òdìdí èyí tó lọ orí ní èdè tí ó wọ́n rẹ̀ omori náà kóbó náà iye kata abiria banbanya ɔsopo wɔ buwuri anya ma para ya hɔ tɛtɛ ma para ya hɔ tɛtɛ ɔsopo wɔ buwuri nyo ne ala agɛrɛ wɔ mɔdi na mi tu ba hɔ na amaka yɛ yɛ ami inu no no mɔdi sika yɛ ama ɛla bɛrɛ ɔdi ɔno de ile kɔ na ama esi kɔ bisi kɔ na siriku a ɔlɔ na gɛrɛ wɔ mɔdi ni ɔlɔmɔ bama yi ni gɛrɛ ma ha abata na ti pɛ ɔyɛ ne ضيائنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه الموت شهادة وبعد الموت جنة وحريرة ونعيما وملكا كبيرا بربك يا رب الراحمين يا حي يا قديم انت المرتجى كل نصير لكم معينا وارحمي انت المضيف وانت المستعان به فانزل بينك بالعزاد والكرم وان عصى او كفى حمدا لشهوته غلبت عليه فانت رب ذو الكرم ربنا ظلمنا انفسنا واجعلنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت